ọ̀rọ̀ jagaban bọ́lá ahmed tinubu mo mú wá tèwe tàgbà ẹ wá gbọ́ ń gbọ́ dídùn ẹnu mi tó ti jòyè ẹ wá bá ń gbóre ewì yìí yẹ̀ wò ṣáájú o ìbà lọ́wọ́ olódùmarè ọba mi ìbà ti wáyé ọjọ́ ìbà ti wọ̀ oòrùn àjàǹrúgúdú èrìgì àlò èdèmọdé mo fẹ́ sọ̀rọ̀ tó lóye fún gbogbo lóye ẹ̀yin amòye ẹ wá fetígbéyàwó ọ̀rọ̀ ìjìnlẹ̀. nínú ẹ̀yà tọ́ba dániwáyé kẹ́jù láyé ẹ̀yà Yorùbá jẹ́ kan akàwé atúnkọgbó orí mo fẹ́ kẹ́ ẹ lọ mọ̀ bẹ́ẹ̀. Yorùbá gbọ́n tinú tẹ̀yìn ó àmọ́ o ọgbọ́n àgbọ́njù gan ló ràn án Yorùbá lè mọ̀. abálájọ tọ́mọ ẹlẹ́ran Yorùbá fi ń jẹgun tọ́mọ aláṣọ Yorùbá fi ń wà kísàkiri abálájọ tọ́mọ onílé ọlọ́nà fi ń sun títì. Ah! ó mà ṣe ẹ wo bọ́mọ ẹlẹ́ran Yorùbá ṣe ń jẹ gungun àṣìṣe táwọn Yorùbá ṣe lánàá làwa Yorùbá ò ní bá yí lọ́ọ́lọ́ bẹ́yìn bá gbàgbé ẹ̀jẹ̀ ẹ̀ràn yín létí torí tí nìkọ́rọ̀ sí èwe àpòlá ṣe bóun gẹ́gẹ́ nìkọ́rọ̀ sí àgbà ṣe bẹ́ẹ̀ rántí Abíọ́lá Abíọ́lá baba lámilámi ṣe bẹ́ẹ̀ rántí Bọ́lá Ìgè Awólọ́wọ̀ ńkọ́ ṣe é rántí ọmọ Yorùbá ẹ̀yin ni ẹ̀yin ni ṣe bẹ́yìn lẹ gbé gbogbo wọn ṣubú lórí àkàsọ̀ ògo wọn àwọn nǹkan wọ̀nyí gan-an lóhun tó ń sọ̀rọ̀ yorùbá dèrò ẹ̀yìn tàwùsá ti yíbò àtàwọn yorùbá kọ̀ọ̀kan gan ló fọwọ́ bọ́lá ahmed tinubu sọ̀yàkà ìgbé àṣìwájú bọ́lá ahmed tinubu làwọn ojúlówó ọmọ yorùbá tó wà lókè òkun ń ké àwọn tilẹ̀ yìí gan náà ò sì gbẹ́yìn ó jàre torí bá méjì kọ́ ṣé bákàrà wo ń pa òun ló kájú ẹ̀kọ́ gìrì. ẹ má torí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní lẹ́kí tó géètì lọ́jọ́ sí kẹ́ ẹ wá fojú olóore gúngi. ayò òṣèlú lásán ni gbogbo ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà. àwọn ọ̀bàyé jẹ́ ṣe báwọn ni wọ́n gbénú òkùnkùn tá a fàánù mọ́lẹ̀. àwọn ọ̀tá fẹ́ fi borúkọ Bọ́lá Ahmed Tinubu jẹ́ ni torí òṣèlú tó ń bọ̀ lọ́nà. bẹ́ni tí wọ́n ń parọ́ fún Obama láyé ń bí ẹni tó ń parọ́ kúkú mọ̀ pé rọ́ ń pa àwa máa jí suko àwa sì mẹ́ni ó ní su ṣùgbẹ́ ni ẹ bá gbọ́ lẹ́nu rẹ̀ ní òrò bọ́wọ́ ẹni ò bá ti tẹ̀kù dà lọ́rọ̀ Tinubu bóò gan ló ṣe fẹ́ bèrè ikú tó pa bàbá rẹ̀ olóye ọlọ́gbọ́n ọmọ Yorùbá o mo fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ yìí yẹ̀ wò jàre ọmọ wa ni ọmọ ọlọ́mọ kọ́ o ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ láyé ń bí ká sílẹ̀ kẹ̀sídìí ọmọ ẹlòmíràn aṣíwájú ni wá ń lẹ̀ Yorùbá ipò aṣíwájú lélẹ́dùn á àsìkò tó kọ́ kọ́mọ Yorùbá bọ́ sípò aṣíwájú rẹ̀ àmọ́ o èmi gan ló dé gan kí gan ni Yorùbá fẹ́ gbà nínú ọ̀tẹ̀ láyé ń bí ọ̀tẹ̀ a máa tẹ́nitẹ́ni rí ni kì í múni níyì láwùjọ tàwùsá àti ibo ń pariwo pé jàgàbán làwọn ń fẹ́ ọmọ àlè yorùbá ń bẹ ní kọ̀rọ̀ tó ń dìtẹ̀ ibi haúsá bá dúró sí ni wọ́n dúró sí ibi wọ́n bá dojúkọ ni wọ́n ń lọ ṣùgbọ́n tọmọ yorùbá ò rí bẹ̀ rárá rárá ẹjọ́ yín kọ́ rárá èpè àólẹ̀ ni ṣe bó ti pé ẹnu yorùbá ò ní kò àsìkò tó o gbogbo ọmọ yorùbá ẹ̀sùn oorun mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ oorun àsùnronú mọ tó kù lọ́rọ̀ ẹni ni. bílẹ̀ yorùbá bá fẹ́ gòkè àgbà bọ́mọdé yorùbá bá tàn ṣé bí a mọ̀ bá rọ́ bá àrọ́básìrè bàbá àtàní ń ṣe láyé ń bí. ọ̀rọ̀ abíọ́lá bọ́lá ìgè òun awólọ́wọ̀ òkúkú sojú mi ṣùgbọ́n sojú àbúrò mi tí wọ́n bí lé mi ọmọ yorùbá ló dalẹ̀ gbogbo wọn. jagaban aṣíwájú bọ́lá ahmed tinubu lọ fọkàn balẹ̀ adániwáyé ń bẹ lẹ́yìn rẹ bí gbogbo ayé bá padà lẹ́yìn ẹni bọ́ba adániwáyé ò bá ti padà lẹ́yìn èèyàn kò sẹ́ni tó padà lẹ́yìn ẹni ọgbọ́n tó lò tó fi sọ̀lú èkó dilẹ̀ ajé ọgbẹ́ náà sì ń bẹ lódòkun lẹ́nu rẹ. a fẹ́ kó o wá fi bá wa tún orílẹ̀-èdè nàìjíríà ṣe. kí tẹrú tọmọ lè rájẹ jẹun. kára lè tu gbogbo olùgbẹ̀dẹ̀mùkẹ̀. ká mọ̀ bá wa arógun mọ́ nílẹ̀ wa kí bànújẹ́ ó mọ̀ gbókèrè. jagaban bọ́lá ahmed tinubu. tọ́ba adániwáyé fún lọ́pọlọ bá a ti ń so lórí táyé fi ń rojú. tọ́ba adániwáyé fún nímọ̀ bá a ti ń tòlú tómi ìlú fi ń tòrò minimini. tó fi dórí ètò ààbò takọtabo. ká tó ṣẹ́jú pẹ́ ká tó lajú orílẹ̀-èdè nàìjíríà nàìjíríà ó ti wà nípò àgbà kámọ́ torí owó òun àtẹnujẹ dìbò fún àtìkù ọmọ fúlàní haúsá tó ń tinú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sí kan bí ẹyẹ irú wọn gan la bá pè ní igi dá ẹyẹ fò àkùrọ̀ tán ni ọ̀dàlẹ̀ lásánlásán ni àwa kúkú mète wọn ṣebí wọn ò fẹ́ kágbára fi kúrò lọ́dọ̀ àwọn ni ṣebí yorùbá pé ẹnìkan ò ní jẹjẹjẹ kílẹ̀ ó fẹ́ yorùbá ló kàn jagaban bọ́lá ahmed tinubu ló kàn ó jàre gbogbo ọmọ yorùbá ẹjẹ́ àfọwọ́ fọwọ́sowọ́pọ̀ ikán parapọ̀ wọ́n mọ̀ lé èrò parapọ̀ wọ́n mà gìyàn àsìkò tó gbogbo ọmọ ọkọ Yorùbá àṣetán afẹ́ fọwọ́sowọ́pọ̀ gbogbo ládéládé ńlẹ̀ Yorùbá pátápátá ló ń bẹ lẹ́yìn Bọ́lá Ahmed Tinubu tó rọ́mọ ọkọ tó dájú sáká ń gbogbo wọn ọmọ àlè àsìyàn ènìyàn nìkan ni yóò kọ tí ikú sọ̀rọ̀ onílàáká ènìyàn àjànrúgúdú èrìgì àlọ́ èdè lórúkọ tí mò ń jẹ́ ẹ̀yà ayé ni mí n ò lè sọnù òròmọdé àwọn àgbà ni mí àṣà ò lè gbé mi mo sọ yìí mo dánu dúró ná àmọ́ mo sì ń bọ̀ Tinubu Legacy Forum TLF Diaspora ló ń pé gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ kágbélẹ̀ Yorùbá débùté ògo